إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد ẹ̀yin olùtẹ́tí sí wa ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé a bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run adúgbàfọ́lù ọba náà a sì tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ kọ́mọ wa síwájú wa anabuwa محمد صلى الله عليه وسلم. ìkẹ́ àti gẹ̀ náà ọlọ́run kò fi kárí gbogbo àwọn ará ilé anabi àti gbogbo àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam kò fi wá kárí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá wọn náà èyí tá sunna èyí tí ó fi dijọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lọ́hún subhanahu wa ta'ala àtàwọn àtẹ̀yìn olùwàmáyọ̀wá kò nù jọ olóríire yìí o amin ẹ̀yin olùwò wa ẹ̀yin olùgbọ́ wa mo kí gbogbo wa báyìí ní kíkí tó rẹwà jùlọ kíkí tá a fi kíra wa nínú ìsìláàmù wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. inú oṣù tí a wà yìí òun ni oṣù alákọ̀ọ́kọ́ nínú oṣù méjìlá èyí tí olúwa ọba tó ṣètò ayé pé kọ́ máa yípo ntí ń jẹ́ pé ọdún kan ọdún ìsìn ọdún ní ọdún tí ń bọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn oṣù méjèèjìlá yìí bá a bá ti ka lé ní èjì ẹ̀ta bọ́ bá ti dórí méjìlá ọdún kan pé nìyẹn àmọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lójú ẹlẹ́mìí olúwọba ní kí a tún bẹ̀rẹ̀ ọdún tuntun míì fourteen forty five lẹ́yìn hijira annabuwa muhammad sallallahu alayhi wa sallam abẹ́lúwọba subhanahu wa ta'ala púpọ̀ ọdún náà ọlọ́run kò já ṣe láyé láyé rọrùn lórí ẹ̀sìn ọlọ́run lórí ntọ́lọ́run ọba fẹ́ lórí ìmọ̀jọ́mọ lẹ́yìn annabuwa muhammad sallallahu alayhi wa sallam ohun tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lákòókò yìí ọ̀dá lórí ọ̀rọ̀ oṣù tá a wà nù rẹ̀ yìí shahrullahi al-muharram òun lóṣù alákọ̀ọ́kọ́ nínú ọdún àwa mùsùlùmí oṣù almuharram yìí a oṣù tó lu ọba dá lọ́lá púpọ̀ ni o nínú àwọn ọ̀nà tí a fi ma ọlá tọ́lọ̀ ń ṣe fún oṣù tá a wà nú ẹ̀ yìí òun ni pé fúnra ọlọ́run nínú ètò rẹ̀ nínú àwọn oṣù méjèèjìlá ta ní wà ní ọdún kan yìí olúwa ní a ṣe àwọn mẹ́rin kan lóṣù èèwọ̀ al-ashhurul hurum àwọn oṣù èèwọ̀ àwọn oṣù tí ó ṣe pé bí ọba nídìí kọ́dà ìjà nù wọn àìsí ìsàbòsí nù wọn olùwọba ṣe léèwọ̀ bẹ́ẹ̀ oṣù mẹ́rin nínú méjìlá olùwọba dá àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́lá lọ́tọ̀ ọ̀kan nú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ni oṣù tí a ń sọ̀rọ̀ rẹ̀ tí ọlọ́run pa wà nú ẹ̀ káwọnú al-Qur'an al-Karim nínú suratu Tawbah آية القرآن الكريم تتوقع سنتان صي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم olùwọ́ba ní ẹ̀rọ ń ka oṣù lọ́dọ̀ àwọ ọlọ́run méjìlá náà ni gẹ́gẹ́ bá ti wí nínú méjèèjìlá yìí bó ti wà nínú tíra àwọ ọlọ́run olúwa ní ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ o yawma khalaqa samawati wal ardh láti ju aláyé tí ń jáyé ìyẹn ni pé ń jọ́ tọ́lọ́run ti dá sánmà tó dá ilẹ̀ oṣù yìí ò ju méjìlá náà lọ olúwa ní ẹ wá lọ́ọ́ mọ́ o minha arba'atun hurum àwọn mẹ́rin ń bẹ àṣà wọn lẹ́ṣà lọ́tọ̀ pé wọ́n dóṣù èèwọ̀ olúwalélẹ̀ yìí ní ẹ̀sìn òdodo fàlà tazlimu fihinna anfusakum ẹ má ṣàbòsí fúnra yín náà àwọn oṣù wọ̀nyí o kò sígbà tó lu ọgbà gbà wá láàyè ká ṣàbòsí àmọ́ bọ́lọ̀ ń bá tún wá ṣàdáyan rí àwọn oṣù kan pé ẹ gbọ́dọ̀ ṣàbòsí ìyẹn ni pé àbòsí nínú àwọn oṣù wọ̀nyí ẹ̀ṣẹ̀ rẹ̀ ju àbòsí nínú oṣù míì lọ o torí náà àkọ́kọ́ ń tá a fi mà nù oṣù almuharram ọjọ́ kan nù mẹ́rẹ̀ẹ̀rin bó o láti mà anabi náà ní sàlàyé alukur'an alkarim gẹ́gẹ́ bá a ti mà nínú hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam èyí tá a fa ńlá ńlá ni alimami bukhari rahimahullah tí wọ́n gbà wá nù tíra ńlá wọn ni sahihul imam bukhari wọ́n ní anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí pé. إن الزمان قد استدار كأيهته يوم خلق الله السماوات والأرض السنة اثنا عشر شهرا منها أربعة حرم ثلاثة متواليات ذو القعدة ذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان àlàyé ní lórí àyàtà kà fúnra wa olúwalẹ̀ ẹ̀ráwọn anábì ní sallallahu alayhi wa sallam ẹ̀ráwọn oṣù mẹ́rin tó lu ọba sàlẹ́sà nù méjìlá yìí mẹ́ta nù wọ́n tẹ̀léra wọn ní sísẹ̀ntẹ̀lé dulqaada oṣù kọkànlá ọdún dulhijja oṣù kejìlá ọdún wal muharram àtòṣù tá a wà nù ẹ̀yìn wọ́n tẹ̀léra wọn létí torí pé bàbá sàkà oṣù mọ́kànlá oṣù kọkànlá tààkà méjìlá tọdún parí èyí tọkàn tààkà náà ni tọdún mi bẹ̀rẹ̀ ọdún tuntun àwọn ànábì ní sàdáàsà tún mọ́tàwálì àmẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n gbẹnulera wọn bẹ́ẹ̀ wọ́n tẹ̀léra wọn tọ́ èwo lóṣù kẹrin jama mùsùlùmí ànábì ní wọ́rọ́jà bùmọ́bọ́rù alladhi bayna jumada wa sha'ban anabi sallallahu alayhi wa sallam asàlàyé ọ̀rọ̀ tí ò ní sẹ́nìkan tí ò ní yé anabi ní rọ́jàbù yìí òun ni wọ́n ní jọ̀hún nígbà jàhìlì wọ́n á pè ní rọ́jàbù mọ́bọ̀r àwọn ìdílé kan ní jẹ bẹ́ẹ̀ ẹ̀ fanfa bẹ láàrin wọn pé ǹjẹ́ rọ́jàbù lóṣù tí ń bẹ láàrin jùmọ́dá al àti ṣàbáàdì àbáwọn kan ní ntí ń bẹ láàrin ṣàbán wa ṣàwàl olùwọba wa fi rin lẹ pé èyí táwọn amúbọ̀rù ń kà ní òun lọ wọlé lọ́dọ̀ ọlọ́run o rọ́jàbù ló kọ oṣù tí ń bẹ láàrin jùmọ́dá àkírọ́ èyí tí ń jẹ́ oṣù kẹfà wa ṣàbán èyí tí ń jẹ́ oṣù kẹjọ lọ́fi pé rọ́jàbù yìí ni ó máa jẹ́ oṣù keje jàmá mùsùlùmí torí náà nínú tí à ń bára wa sọ lákọ̀ọ́kọ́ òun ni pé ọ̀nà ọlá ńlá ńlá tolúwọ bá dá oṣù yìí oṣù alimuharram tá a wà ń bẹ̀ yìí ni pé ọ̀kan ni ó ní pàtàkì nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí àyà Al-Qur'ani sọ̀kalẹ̀ nítorí wọn. ẹ̀rí inú ọlá ńlá ńlá tolúwọ bá ṣe fún shahrullahil muharram àwọn onímọ̀ ní gbogbo oṣù láti bẹ̀rẹ̀ dópin gbogbo wọn ló ló kọ wọn tá nẹ́bí pè wọ́n rajab sha'ban rabi'ul awwal rabi'ul akhir sha'ban shawwal dulqaada dulhijja gbogbo nkàlùkù ló ló kọ tiẹ̀ àmọ́ ẹ̀rọ́sù kan tí ẹ̀rí wà pé ànábì ní oṣù ọlọ́run lélẹ́yìí kò sí oṣù mẹ́à fóṣù al yìí náà nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó wá látọ̀dọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam wala nabi sallallahu alayhi wa sallam annabi ni afdalu siyam ba'da shahri ramadan shahrullahi almuharram ẹ̀rù sùtọ́ dáa téèyàn tó ń gbá àwẹ̀ nù rẹ̀ yàtọ̀ fún bá a bá yọ oṣù àwẹ̀ fún rẹ̀ oṣù ramadan sọ́tọ̀ kò sí oṣù tó lọ́lá ká máa gbà àwẹ̀ ń bẹ̀ tó tó almuharram ẹ̀rí ńgbà tá nẹ́bí ọ̀dà akọ al-muharram nù hadith yìí sallallahu alayhi wa sallam ẹ̀wọ́ bó ti pè é bó ti qualify rẹ̀ ó ní shahrullahi oṣù ọlọ́run ni èyí tá ń pè ní kíni al-muharram minha arba'atun hurum torí náà làwọn onímọ̀ àmà kà á pé inú ọlá al ni pé kọ́lọ́hún ó fi tì sọ́dọ̀ ààrẹ àpẹ́lẹ́ ni òun lọ́jọ́ jẹ́ pé bàbá wo alukurani wa dáadáa rànkúnmí kwáyé àmọ́lùwọ́ bá pe rànkúnmí kan ní naqatullah gbogbo rànkúnmí náà ọlọ́run ló dá wọn àmọ́ ńgbà tọ́lọ́n bá wá dá rànkúnmí kan yẹn rí tó pe ní rànkúnmí tọ́lọ́run àwọn àlùfáà ní idafatun fiha tashrifun wa ta'zim bẹ́ẹ̀ náà lọ́rọ̀ al rí shahrullahi gbogbo àmọ́ bọ́lọ̀ ń bá wá pè kan bá nábì bá pè kan lóṣù tọ́lọ́hún a ọ̀yà àmọ̀pá pọ̀nlé ńláńlá ń bẹ fún oṣù náà. nínú hadith anábì ta kàyí náà láti mú ọ̀rọ̀ ẹlẹ́kẹta nínú àwọn ọ̀làńláńlá ọ̀làńláńlá ti ń bẹ fóṣù yìí. anábì ní ò sí oṣù míì tí àwẹ̀ da tó dùn mọ́lọ́hún kéèyàn gbàwẹ̀ tó tayọ oṣù al yìí torí náà àjẹ́ pé ẹjẹ́ àmọ̀ náà láǹfààní ńláńlá o ẹ̀já máa ma àwọn àwẹ̀ tí olúwa bá bẹ̀ wá kí á gbà tí ó gbà lọ́wọ́ wa tó fi rán nẹ́bí sallallahu alaihi wasallam inú wọn lélẹ́yìí kọ́dà nẹ́bí ní afdalu siyam àwẹ̀ tó tún fi ń lọ́lá jù lẹ́yìn oṣù muharram òun làwẹ̀ inú shahrullahi almuharram bẹ́yàn bá ti lágbára mọ́ ẹ̀dá kan ẹ̀já gbìyànjú bẹ́yàn bá ti ẹ̀ wá lágbára rárá ẹjẹ́ àmọ̀ pé nínú ọlá tí ń bẹ fún oṣù yìí òun lọ́jọ́ kan tí ń bẹ ń bẹ tá ń pè ní yawmu Ashura ọjọ́ Ashura ìyẹn ni ọjọ́ kẹwàá oṣù al-Muharram mo ní bẹ́yìn ọba tiẹ̀ lágbára rárá láti gba àwẹ̀ nínú oṣù yìí tákùn mẹ́jọ àwẹ̀ ẹjọ́ Ashura ó fọ́ kí ló fà á tà fi wí bẹ́ẹ̀ qala an-nabiyyu sallallahu alayhi wa siyamu yawmi ashura yukaffiru sanata al-madiya ànábì ní bọ́lọ̀ ń bá fìyàn ṣe kò ń gẹ́tọ́ gbáwẹ̀ níjọ́ kan yìí níjọ́ aṣúrọ̀ yìí à ó tó ń tọ́lọ̀ ń lè fi pa àìṣe déédé kò díẹ̀ kú díẹ̀ ọdún kan rẹ inú rẹ́kọ́ọ̀dù èèyàn ẹ̀rọ ńláńlá fáwọn ẹjọ́ kan péré torí náà inú ọlá tọ́lọ̀ ń dá oṣù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni pé inú rẹ̀ náà láti rí ọjọ́ aṣúrọ́ ọjọ́ aṣúrọ́ yìí òun ní í ṣe ọjọ́ kẹwàá inú oṣù ṣáàrù lọ́ọ̀hìn muharram pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lọ́dún tá a wà ń bẹ̀ yìí fourteen forty five ọjọ́ jimá òun lọ́jọ́ yìí bọ́ sí nítorí pé ọjọ́ àlàrúbá la bẹ̀rẹ̀ ọdún làkàyè ní almuharram bàbá kà ní àbá kà tó sì rú rẹ̀ bẹ́ẹ̀ tálàrúbá jẹ́ one tálàmísì kan jẹ́ two tí jimá àkọ́kọ́ nù rẹ̀ ń jẹ́ three ìyẹn ni pé jimá kejì nínú oṣù yìí òun lọ́jọ́ aṣúra tó kù dẹ̀dẹ̀ báyìí ọlọ́mọṣàjọ bá wa dáadáa torí náà iná ọláńláńlá ti ń bẹ fún oṣù yìí òun ni ọjọ́ aṣúra tó wà ń bẹ kí ni ń jọjọ́ aṣúra anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn ní jọta anabi dé ìgboro madina láti maka wajadal yahud yasumuna yawma ashura ọba táwọn yahudi ń gbòòrò madina wọn láwọn ń gbààwẹ̀ àwẹ̀ ẹjọ́ wo wọn láwọn ẹjọ́ kẹwàá almuharram ọjọ́ ashura àjẹpẹ́ tó ti wà nínú sẹ̀ríà ni náà ọlọ́ àwọn ànábì ọlọ́run kò tó di pa ànábì dé sallallahu alaihi wasallam wọ́n wá ní wọ́n bí wọ́n pé èéṣe kí ló dé tẹ̀ ń gbààwẹ̀ lónìí wọ́n ní àà innahu yawmun salih ọjọ́ dáadáa ni o ọjọ́ yawmun najjallahu bani israel níjọ́ yìí lọ́lọ́run la àwọn ọmọ israẹli níbi aburú fìràwùnà pẹ̀lú anabi musa aleyhi salatu wa salam wọn lọ́jọ́ yìí gan-an lọ́jọ́ tí ọlọ́run ọba tó pa fìràwùnà rẹ̀ tó la àwọn ẹni rẹ̀ kí n sàwọn tó tẹ̀lé anabi musa ń jọ́nà aleyhi salatu wa salam qalu musa shukran lillah anabi musa wa ń fi ọjọ́ yìí ó fi gbààwẹ̀ ẹgbẹ́ kí lànàbí fèsì ń jọ yìí sallallahu alaihi wasallam qala ana ahaqqu bi Musa minkum èmi lè yan Musa ẹ̀yin kọ́ ọmọ ìyá kan lèmi àti Musa ànábì ọlọ́run lèmi ànábì ọlọ́run lànábì Musa ana ahaqqu bi Musa minkum ọba jẹ́ bẹ́ẹ̀ èmi lèmi tọ́ sí kí n ṣe ń tà ànábì Musa ṣe jẹ̀yìn lọ fasọ́mahu sallallahu alaihi wasallama wa kọ́dà wọn níjọ́ yìí lànàbí pàṣẹ pé òní ọjọ́ aṣúra o ọjọ́ aṣúra ọjọ́ kẹwàá o tànàbí ní pa odidi ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ yìí ànàbí pa aláṣẹ pé káwọn sọ̀hábí ọ gbáwẹ̀ kódà òun náà gbáwẹ̀ sallallahu alayhi wa sallam kọ́dà inú hadithi míì tó lẹ́sẹ̀ lẹ̀ táàfin mọ́ pàtàkì ká gbáwẹ̀ ọjọ́ aṣúra wọ́n nígbà tá ń sọ̀rọ̀ yìí ilẹ̀ ti mọ́ lọ́jọ́ náà kìí ṣe ń tẹ̀yìn ó pè é gbààwẹ̀ lọ́la o láàárọ̀ ọjọ́ yìí náà tí oòrùn ti ràn tilẹ̀ ti mọ́ òun lànàbì tó wí fáwọn èèyàn pé àwa tọ́ sí Musa jù wọ́n lọ ẹ gbààwẹ̀ lónìí o kọ́dà wọn lànàbì wa rán kan nú àwọn sọ̀hábì ridwanullahi alayhim kọ́ máa kéde fáwọn èèyàn pé ẹni tí ọba ti jẹun o kọ́mẹ́nudó àwẹ̀ ń bẹ lónìí o kọ́dà ẹni ọba ti jẹun ń kọ́ ànàbì òfin ní excuse ànábì lẹ́ni ọba ti jẹun mẹ́jẹ̀mí ìmọ̀ wálé yóò tí ma sọ́ọ̀mà ìwọ náà gbà àwẹ̀ for the rest of the day èyí tó kù ní ọjọ́ òun náà gbogbo eléyìí fi ń yé wa pé inú ọlá tọ́lọ̀ ń ṣe fún shahrullahil muharram òun ni ọlá pé ọjọ́ yìí ọjọ́ àwẹ̀ ni bọ́lọ́n bá sì fìyàn ṣe kò ń gẹ́ tó gba àwẹ̀ yìí ẹ̀wẹ̀ sán tó lọ́ọ́ bá ní òun ó ṣe fún tóun ó fún rẹ̀ níbẹ̀ ọlọ́run abẹ́lọ́run subhanahu wa ta'ala kọ́mọ́sá sí rọrùn fún gbogbo wa o allahumma amin. bóòlù àti gbààwẹ̀ ọjọ́ aṣúra ó ní ìlànà nínú ṣẹ̀ríà gẹ́gẹ́ bí sunna nabuwa muhammad sallallahu alaihi wa sallam. ìdí tó fà á ni pé ẹjẹ́ àwòye sí tàn ráńpẹ́ pa fúnra wa yìí àwọn Yahudi náà ń gba àwẹ̀ ọjọ́ aṣúra olúwa ọba sì ní lakum dinukum waliyadi ẹ̀sìn ọgbọ́dọ̀ dàpọ̀ a gbọ́dọ̀ máa ṣe ìsìláàmù bíi tàwọn kan ẹ̀kọ́ ńláńlá nu èèyàn ọgbọ́dọ̀ máa ṣe ìsìláàmù bíi ti gíní bíi tàwọn kan dákun gbogbo ọwọ́ gbogbo ọ̀nà tí wọn náà ń gbà ṣe ìsìláàmù bíi tàwọn kan lọ jáwọ́ kó ń o gbẹ̀ǹtẹ̀ ń ṣàdúrà tí ń kígbe báwọn kan ti máa kígbe jáwọ́ kó ń gbogbo ẹni tí ń ṣe àzíkìrí tẹ̀mí ń gbé bẹ́ẹ̀ mi tí máa gbé àwọn kan bì kan tẹ̀yìn náà mà kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ àìṣe ìsìláàmù bíi àwọn kan tí ń ṣẹ̀sìn tiwọn. arẹ́kọ̀ọ́ yìí náà nu aṣúra anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn nígbà tó kù sáàtà tí ọlọ́jọ́ òde anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni àwọn yahudi ń gbààwẹ̀ lọ́jọ́ aṣúrọ̀ àwa náà ń gbààwẹ̀ àwẹ̀wọ̀ gbọ́dọ̀ jọ tiwọn a gbọ́dọ̀ máa ṣe ìsìláàmù bíi kíni bíi tiwọn ẹ dákun ẹ jẹ́ àfi sáàrin yìí o pọ̀lọpọ̀ èèyàn lónìí kọpí kọpí ló kù tí wọ́n ń ṣe o kọ́dà yẹn rí ẹlòmíín ń rán aṣọ bíi tàwọn kan láàfà tọpẹ̀rẹ̀ láàfà ń ṣe bàṣàlátù náà ló lóun ṣe bí nǹkan kan ní gẹ́lẹ́ báwọn kan ti ń ṣe lé ìjọsìn tiwọn òun ló kù ṣe èèwọ̀ ni o kọ́dà ń bẹnu hadithu míì látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam anabi ní khaliful yahud ẹ̀jẹ̀ sì ti yọ yàtọ̀ sí tàwọn yahudi o ẹ má jẹ́ sì ti yọ jọ tàwọn nasọ́ra o torí náà lórí ọ̀rọ̀ aṣọ́rọ̀ anabi kọ́ wa lẹ́kọ̀ọ́ ńláńlá yìí sallallahu alayhi wa sallam anabi náà dàbọ̀ bá rí bẹ́ẹ̀ la'in 'ishtu ila qabilin la asumanna tààsẹ̀ bọ́lọ̀ ń bá ní máa bẹ tó fi dọdún tí ń bọ̀ ń gba àwẹ̀ kẹsàn-án ìyẹn ni pé aṣọ́ra kọ̀la ní ti bẹ̀rẹ̀ àwẹ̀ yọmọ wa jẹ́ pé àwẹ̀ tèmi ọjọ́ tí kíni kọjọ́ tàwọn yahudi tí wọ́n gbà lọ́jọ́ aṣúrọ̀ nìkan ìdí eléyìí láàfi kesi rẹ kásíká kesi ra wa ọmọ ìyá mi mùsùlùmí èyí tó bá a mú jù bẹ́ẹ̀ bá fẹ́ gbà àwẹ̀ aṣúrọ̀ ní oṣù tá a wà yìí má dá àwẹ̀ jọ aṣúrọ̀ nìkan gbà bá nàbì ti wí ẹ̀ má fẹ̀sìn rẹ jọ ti àwọn kan bóòlù àti wá ṣe òun ni pé kọ́ gbà bá nàbì ti wí ìjọ àlàmísì tó ṣáájú ọjọ́ jimá lọ́dún fourteen forty five yìí ọjọ́ àwẹ̀ ni ọjọ́ àwẹ̀ ni kéèyàn gba àwẹ̀ ọjọ́ tásùá ọjọ́ kẹsàn-án alimuharram ọwọ́ àtúngbà àwẹ̀ aṣúrọ̀ tí í ṣe ọjọ́ kẹwàá eléyìí lọ́ba lánàá tànẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì ọwọ́ àti ha èmi ọmọ kódà ń jọ jimá náà ni mo tó gbọ́ pé àwẹ̀ ń bẹ bá a láì fi o òun la lọ́sẹ̀lẹ̀ lójú ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kọ́dà àwọn èèyàn ti jí tí wọn dà ní àwẹ̀ tẹ́lẹ̀ anábì fi ni wọ́n máa gbà àwẹ̀ lọ ẹni wọn bá wáyé bẹ́ẹ̀ náà bá aláìfi àmọ́ kò kún tó èyí tó kún tó ni ká bẹ̀rẹ̀ àwẹ̀ láti ọjọ́ kẹsàn-án ká sì gbà wọ ọjọ́ kẹwàá kọ́dà rínú àwọn onímọ̀ tí wọ́n ní kọ́dà bẹ́ẹ̀ yẹn bá lè gbàjọ́ kẹsàn-án tó gbàjọ́ kẹwàá kó tún wá gba ọjọ́ kọkànlá gbogbo ẹ̀ láti rí i pé ẹ̀sìn ti wọ ọjọ́ táwọn kan àìkọ́pì o nínú ẹ̀sìn ìsìlámù àìkọ́pì o sunna nebua muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin ọlọ́run rán sí wa òun là á tẹ̀lé pẹ̀lú gbogbo ọ̀nà ẹ̀sìn wa èyí ń lọ tí ọlọ́run lọ́rùn o gbogbo yìí tá à ń wò yín wọ̀ ọ̀hún tá à ń wò pé wọ́n ń ṣe báyà já wa náà fi kún kọ̀ wọlé lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run ẹ̀sìn wa kọ́ má da ń gbáyà o ọlọ́run ṣe wàhálà lórí asán o ọlọ́mọdé apọnmisá gbọ́njà máa bó ti rí nu nípa ọ̀rọ̀ àṣùrà tọ́ àti wá mẹ́nu bà ọ̀la tí ń bẹnu ọjọ́ àṣùrà amẹ́nu bà àwọn tá a máa ṣe tó bá ṣẹ̀rí àmúlọ́jọ́ àṣùrà pàtàkì jùlọ ààwẹ̀ ànábì ti júwe rẹ̀ sallallahu alayhi wa sallam nínú oṣù muharram yìí eh, ṣètọ́ọ̀nì tó lóun ò ní jẹ́ kọ́ máa nẹ́bí adámọ̀ gbádùn bọ́bá kù díẹ̀ tí ó já sọ́nà òun ó sì da ọ̀nà rúmọ́ ọmọ ànábì adámọ̀ lójú kò sí tí ṣètọ́ọ̀nì wá ṣe láyé lẹ́yìn ìgbà tó ti ṣe orí ibú látàrí àìgbàṣe ọlọ́run lára baba ńlá wa ádámù alayhi salam òun ni pé ó kú báwọn ọmọ ànábì adámọ̀ ó ti lọ ṣètọ́ni dúró dèmí rẹ níbi oṣù muharram yìí náà o ìwọ lọ jára rẹ gbà o ọlọmọsà jáwa gbà kọjá ríra wa jágbà kú lọ́wọ́ èṣù á darúkọ díẹ̀ nínú ọ̀nà tó sùn gbà kan àwọn èèyàn lórí ọ̀rọ̀ al yìí a ti sọ ìtọ́ da ẹ̀dàkùn ẹ̀já mọ́ lọ́wọ́ ẹ̀já mójútó àwọn tí ọ̀dà lókùtà fẹ́ pàkíyèsí wa sí yìí o ẹ̀rá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ òun ni kéèyàn sọ ọjọ́ aṣúra tá a pè lọ́jọ́ kẹwàá yìí ká sọ ọ́ di ọjọ́ ìbáàdà kan yàtọ̀ fẹ́yìntà nàbì ni a sì ń bẹ̀. táwa máa rí èèyàn nísìnyí kó pé náfìlà kan bẹ lónìí o náfìlà ọjọ́ aṣúra o ẹ ẹ sàárà kan bẹ o sàárà ọjọ́ aṣúra o ẹ dákun ẹ já ọlọ́run eléyìí ò rí ibì wọ̀tá yọ̀ǹtà nàbì ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun gbogbo ẹni wọ́n bá fi nǹkan kan kún tọ́lọ̀ nbìnrin ní ànábì á dá padà sí o òun ní òrùn kẹ o kọ́dẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ńlá sì ni òun làwọn onímọ̀ ń pè ní bídíà àdáda lẹ́sìn ọ̀dà torí náà ẹ dákun ẹja sá fún àdáni ẹnìkan máa dá ọ̀nà fílà ní ẹja pàdé àdúrà pàtàkì ní mọ́sálásí àbí ń bò míì náà gbélé yóò sínú lànà ànábì fún ọjọ́ aṣúrọ́ kí là á ṣe lọ́jọ́ aṣúra òun là nàbí wa ti ṣàlàyé fún wa yìí ẹ̀sìn mẹ́sẹ̀ ẹ mẹ́jẹ̀ á mọ̀ yọ ọ̀sọ̀ ju ọ̀sọ̀ lọ kò sóore ń bẹ̀. ẹ̀rí náà nà kejì tí ṣètọ́ ni fi ní bọ́bá kú díẹ̀ tó máa nàbí adámọ̀ ọjà náà sọ́nà oríire òun ó gbégi dínà ọlọ́run ní yóò rí gbé dínà tẹ̀mí rẹ lọ́nà oríire lọ́nà àlùjánnà wa àmọ́ yóò máa gbégi dí o ọ̀nà kejì tí ṣètọ́ ní fífẹ́ gbégi dínà ò ní pé àwọn kan ń bẹ lọ́jọ́ aṣúra tà nábì ní agbáwẹ̀ yìí ọjọ́ ọ̀fọ̀ làwọn kà fún ni wọ́n kà fún kọ́dà wọn máa wá nara wọn búlálà wọn a máa sára wọn lọ́gbẹ́ kọ́dà wọn máa yára wọn lọ́bẹ kí ló dé wọn ní jọ yìí ni wọ́n pa ọmọ ọmọ anabi sallallahu alaihi wasallam al-Husayn ibn Ali. رضي الله تعالى عنه وعن أبيه وعن سائر صحابة رسول الله صلى الله عليه وسلم ọmọ sábà wa yọ́nú sí alhussein kò yọ́nú sí bàbá rẹ̀ ali ọ̀gá wa ń gbogbo wọn síwájú wa ni wọn àti gbogbo àwọn sọ̀hádà anábọ̀ muhammad sallallahu alaihi wasallam àwa ni la nufarriqu bayna ahadin minhum àwọn èsè yàtọ̀ láàrin ẹnìkan àbómi nínú àwọn tọ́lọ̀ ni wọ́n bá nẹ́bí ló gbà pàtàkì jùlọ muhammad sallallahu alaihi wasallam àmọ́ àṣejù dọwọ́ wa o gbogbo nǹkan táṣejù bá wọ̀ ìbọ òdì ni àrò ọ̀nà àṣejù ni ká mú ọjọ́ tí wọ́n pa Al-Hussein káwa sọdọjọ́ táwa náà máa jẹra wa ń yá kọ́dẹ̀ mi máa bọ́ ẹni tẹ́mi rè òsì bọ́ da láàbò ara nígbà bá ń náyà ń búlálà tá ń sa lọ́gbẹ́ tá ń sa ládàá kí ló dé àrùn tí bí wọ́n ti pa Hussein èyí wọn ò sí nù lànà fún rẹ̀ ẹ̀ lérí ń bì kan pé Hussein gan sọ pé bóun ọba sí má báyìí ni ẹ máa celebrate ọjọ́ tí wọ́n pa wọn kí ló wá dé tọmọ ànábì àdàmà ń gba ṣètọ́ni láyé gbogbo bí a bá ti rí eléyìí náà ẹja jìnà sí o náà na ṣètọ́ni tó lóun ò ní jẹ́ kí ọmọ ànábì àdàmà ọjà náà là ní òní kéèyàn sọ ọjọ́ aṣúra dọjọ́ ọ̀fọ̀ ọjọ́ ariwo ọjọ́ àmọ́ lura ẹni ọjọ́ àmọ́ sunkún àmọ́ wú ànábì ò ṣe bẹ́ẹ̀ o sallallahu alayhi gbogbo àwọn sọ̀hábì ànábì tẹ́ ń gbọ́ ni Abubakar Umar Uthman Aliyu bin Abi Talib àtẹlùmín nù wọn náà radiyallahu anhu wọn délé ìwò gbogbo àwọn àyímọ̀tẹ́ ń gbọ́ ní ìmáàmù Abu Hanifa ìmáàmù Maliku ìmáàmù Shafi'i ìmáàmù Ahmad bin Hanbal kọ̀sọ́ kan nù wọn tẹ́nìkan rírọ́ kan pamọ́ wọn pé àwọn náà ń sára wọn lọ́bẹ̀ẹ́ wọ́n ń hu wọ́n ń sunkún lọ́jọ́ aṣúra wọ́n ń gbààwẹ̀ lọ́jọ́ aṣúra bá nàbìtì ní àgbà ni èyí ò ní ẹjá wa náà mójútó ibẹ̀ lọ́nà ọ̀la ẹ̀rí inú àwọn ọ̀nà ṣèitọ́n tó yẹ ká sá fún lọ́dọ̀ aṣọ́rọ̀ ẹ̀ àwọn kan látàrí pé wọ́n ṣàṣejù bá a ti wí báwọn nífẹ̀ẹ́ mọ̀lẹ́bí ànábì àwọn nífẹ̀ẹ́ àlí lọ bá wọn débi ọ bá wọn dé yìí ṣètọ́ ni tó wá yọ fọ́nrán mi àwọn kan wá rí wọn níjọ́ wọn ànágbà wọn ń ṣe wọn náà ní tó kù táwọn ó ṣe á wọn sáwọn láwọn máa sunkún lọ́jọ́ aṣúra ni àwọn máa sọdún jọ aṣúra gbogbo ẹni tí ń ṣe káyókáyó ìpìlẹ̀ rẹ̀ nù o àwọn là ń pè ní anásíbà lọ béèrè lọ́dọ̀ àwọn àlùfáà àwọn ṣàlàyé fún ọ àwọn tí ń ṣàṣejù ń pa àwọn mọ̀lẹ́bí ànábì pàtàkì jọlọ Aliyu bin Abi Tọ́líbì àwọn là ń pè ní ṣíà àṣejù tiwọn náà pọ̀ òun lọ bá wọn débi ànsáré ẹni lọ́bẹ ànsáré ẹni lọ́gbẹ́ àbúrẹ́ ẹni ládàá látàrí pé ìjọ tí Hùsẹ́yìn kú ni tí Hùsẹ́yìn náà wí bẹ́ẹ̀ radiyallahu anhu àwọn tó tún wá dìde ń dìde ọ̀tá pé a àwọn ọ̀gbà tàlí báwọn bá láwọn gba tiẹ̀ àwọn máa takò àwọn ni wọ́n dá pé kéèyàn máa sọdún káyókáyó ká sọ ọjọ́ aṣúra dọjọ́ jíjẹ ọjọ́ múmu ọjọ́ ẹran léyà tó kù ẹgbẹ́ ta àsìkò tá a sè tá a jẹ ní kò sínú lànà nàbí o sallallahu alaihi wasallam ẹ dákun ẹ já jìnnà sí gbogbo ọ̀nà àdádálẹ̀ ẹ̀sìn ọ̀nà èṣù ni ẹ̀rí àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni ọlọ́run bá ní ó dúró láàrin méjèèjì yìí ìwọ lọ bá ń tálù kùránì wímú o wa kadhalika ja'alnakum ummatan wasata olùwọ́ bá ní ta fẹ́ fún yín oníkẹ́ wà láàrin méjèèjì ẹ má máa sára yín lọ́bẹ̀ máa sára yín ládàá máa wú máa sunkún lọ́jọ́ aṣúrọ́ olúwa ọ̀bẹ̀ yín ẹ sì má sọjọ́ aṣúrọ́ dọjọ́ ọdún ọjọ́ ayọ̀ ọjọ́ ẹ̀rín olúwa ọ̀fẹ́ bẹ́ẹ̀ o torí náà abẹ́lọ́n subhanahu wa ta'ala lórí déédéé tó lu ọba fẹ́ káwá yìí náà ní kọ́lọ́njá lè máa dúró èyí ń lè yàn fi jọmọ lẹ́yìn ànábì tààrà ìyàtọ̀ sun ìyàsí ọ̀tún ìyàsósì ọ̀nà náà jahannama gbogbo ẹ̀ lọ́mọ́sà sọ wa bẹ́ẹ̀ eléyìí tá a wí náà ọlọ́njẹ́ ó ṣe wá láǹfààní hada wallahu a'lam wa sallallahu wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.